yọ̀ǹda fatia. ṣẹ́ni tẹ́ ṣe yìí àwọn kan bẹ tí wọ́n ń sunkún ẹ̀. wọ́n ń kan rẹ̀ nínú ilé pé ìwọ ò tiẹ̀ wá rí ibì kankan lọ. kò sì ṣe é tì jáde ọlọ́wọ́ sì fi ibi tí ó lọ hàn orí ńlá lọ́lọ́run ṣe fún yín o. ẹ ní banújẹ́ lórí ẹ̀. bàbá ọkọ nítorí Ọlọ́run ìyá ọkọ ẹ̀yin àfa mi ṣe rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ti rí bí màmá wa ti jẹ́ àti bí bàbá ti jẹ́ lára yín kí ni bẹ kí ni ìjókòó tá a jókòó yìí sí ẹ láwọn míì tí ò lẹ́kọ̀ọ́ wá wá múra kankankankankan ẹ wá bá wa ní àyè wa lẹ́wà kí ni kí ni. lórí èlò owó tó tó owó epo ó ti jẹ́ mọ̀ wípé wàláì ilé ayọ̀ la wá ilé ìmọ̀ la wá ilé ẹ̀kọ́ la wá abá ẹ̀kọ́ abá ayọ̀ abá ìmọ̀ ń bí ọlọ́run ní jókòó. àwọn àlùfáà wa ti ṣe wá sílẹ̀ kan ọ̀rọ̀ tó sọ yẹn ẹ má jẹ́ ó lọ bẹ́ẹ̀ o ẹ dìímú dáadáa fati akéré gbọ́dọ̀ ọkọ ìyàwó ọmọ lòun náà ọmọ yín lé kan o ẹ gbọ́ mi yé dáadáa tí bẹ̀yìn ò bá wù ọmọ ọ̀pọ̀ lé ọlọ́run ní jẹ́ padà ọkọ ìyàwó dìde fatia dìde lẹ̀ bàbá wa tí wọ́n jẹ́ bàbá fatia ẹ dákun ẹ súnmọ́ mi. wọn náà súnmọ́ mi ẹ súnmọ́ wọn bí a ti bàbá ẹ lọ lè dúró sẹ́gbẹ̀ẹ́ bàbá ọ̀rọ̀ Ọlọ́run ni o. a sì tún ní là. eléyìí tá a fẹ́ ṣe yìí ọ̀rọ̀ Ọlọ́run ni bàbá wa ẹ jọ tó tẹ́ yín lọ́rùn láti fún bàbá kan dúró ti yí ìníyàwó. torí pé o fi tẹ́ yín lọ́rùn. Ẹ bá mi gbọ́ lọ́n tóbi. Iná àkìrá mọ̀ fún. Kò sí èèyàn gidi o, bẹ́ẹ̀ yẹn bá ti sin lọ́hùn bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ tó bá nípọ̀ tó bá lé kan náà kámìlò ní ju tiẹ̀ lọ ni. ṣé pèrè ọmọ kúrẹ́ bẹ́ẹ̀ bá láṣìírí tí bá ranjú yóò bá wọ̀n kan wájú ẹni ó bá bẹ̀rù ọlọ́ọ̀ ní jẹ́ èèyàn gidi ajẹ́ pé ẹ fẹ́ fi fátíà fún wọn torí ọlọ́ọ̀ mi ò gbọ́. àmọ̀ tí gba bóyá sọ tí wọ́n nu wọ́n lọ́gàá lẹ́yìn o màmá wa ní tí bàbá wulẹ̀ gbọ́ yìí kí lẹ́ rí sí. ẹ̀yin náà fara mọ́ Allahu Akbar ẹ bá gbọ́dọ̀ tóbi. bàbá ẹ wá bá gba fatia ẹ bá ẹ bá ń bá wọ́n ní abẹ́rẹ́ tó bá lókun bì í tó bá yẹ pé fatia ò ní bíbí wọn à ní bá débi tá a bá dé yìí àìmọye ẹni tó ti bímọ mẹ́rin tó ti bí márùn wọn à ṣe ń tà ń ṣe yìí o. àsìkò tí òwa ló ń fẹ́ ṣe á nítorí kí ni kí ni mo tún fẹ́ gbà lára ẹ̀. bó bá tiẹ̀ jẹ́ pé wọ́n ti ṣe èyí tó ṣe wọ́n túmọ̀ sí wípé èyí tó ṣe náà wọ́n ti kàyájà ẹ̀ lẹ́yìn. ẹ bá ń fi lé bàbá lọ́wọ́ bàbá ẹ ti gbà o. Allahu akbar báwo ló ṣe rí lára yín gbàgbọ́ fún yín. a ó dùn ní. ẹ bá mi dáhùn. ó dùn ní. inú yín dùn kò ní dìbànújẹ́. ìtàn fún yìí áàdì yìí náà kò tún lọ. bẹ́ẹ̀ni. wàlá tamasuwa ìtàn gbélé yín lọ́wọ́ yìí kò ní fọmọ yín lọ́wọ́. ẹ nílẹ̀ mọ́kẹ́ kó lóyún. torí tí ò bá da tó bá ṣẹlẹ̀ kó láti wá wọ́n sì ní gbọ́dọ̀ lọ náà ni àti ọlọ́run ní ló jẹ́ ti wọn. ìtọ́gbélé yìí lọ́wọ́ ó wúwo ó tóbi. ẹ ṣẹ̀ṣẹ̀ máa gba owó ẹ̀ kò fọ́mọ yín lọ́wọ́ rí fátẹ̀ ò ní fọ́mọ yín lọ́wọ́. màmá wa ẹ̀yin náà dákun ẹ bá fún wọn láyè. Ah, ẹ bá fún wọn láyè à ń bọ̀ à ń bọ̀ ẹ má ti lọ ẹ má ti lọ n tẹ́ gbà yẹn ẹ mú délé bísẹ̀. Ah! ṣe é lè dára ẹ mi lóhùn. ṣe é lè dára ọlọ́run àmì gbé. ó yá ẹ fi kìsẹ́ lé. ẹ bá mi gbọ́ lọ́n tóbi. ẹ bá mi gbọ́ lọ́n tóbi. màmá wa ẹ jẹ́ bá ń súnmọ́ wa. pẹ̀lú pẹ̀lú dùnú àtayọ̀ ẹ bá ń fọwọ́ lé wọn. àwọn tán ni wá ní o. ṣe mọ̀ wípé màmá wa yìí àwọn méjèèjì tán dúró yẹn ó ní iye ìgbà tán ti máa ti lọ ká bàbá yìí ó tó mọ̀. dáadáa. ta jà mí yàn. ta ló kọ́kọ́ mọ̀ nígbà tó dùn tán kò sí bàbá létí ta wá yẹ ká dá iṣẹ́ yẹn padà fún tá a bá fẹ́ kán abánurudin máa bọ̀ ń bí àwọn bàbá ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ sọ yẹn mi ò fẹ́ mọ padà síbẹ̀ ọ̀rọ̀ ní o wàláhì gbogbo ọkùnrin tí bá ń gba obìnrin lójú tí bá ń gba nímú tí bá ń gba nípa ìtọ́lọ́wọ́ gba ojú bá ń lọ àìmọye àwọn kan bẹ́ẹ̀ bínú sí pé ah ó dàbí kí bàbá kìíní ó mọ bẹ́ẹ̀ mí kó wá gbọ́ torí rẹ̀ ọlọ́wọ́ bọ̀ tó ṣe ọlọ́wọ́ bọ̀ tó yín náà ṣe àbá ṣèkùsá ṣèkùsá bẹ́ẹ̀ ní ọjọ́ ọjọ́ pé àwọn àfáà yìí sì wá sọ̀rọ̀ báyìí ẹlòmíì ó fẹ́ ó ti mú sẹ́ẹ̀tì ó tún jù ú lẹ̀ àbí kì í pé kó máa gbọ́ ọlọ́run ní ṣe ẹ́ lọ́kọ bẹ́ẹ̀. bàbá wa àti màmá wa ẹ bá ń fi lé ẹni tí wọ́n dòkù lọ́wọ́. ẹ bá ń gbọ́ lọ́n tóbi. ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Ọba aláyè ni òní dápadà wí wá lọ. Bàbá wo ṣe wútúbà Ní ti ń jẹ́ ìdílé ti so yìí fátẹ̀ ò ní lọ́kọ̀ mi mọ́ o. àmín. ẹ bá mi sàmì. àmín. ẹ ọlọ́run ò ní jẹ́ ọlọ́kọ̀ mi mọ́. àmín. gbogbo ń tá a gbé wá ó yá bísímìlà torí a ti kó so kí wọ́n tó lè ṣe útúbà ó fẹ́ yọ kan márùn kọ́ kí ló fi sàdáàkì ẹ̀ ó dà. Ah, kò tó bẹ́ẹ̀ ìdí ní dọ́kọ̀ ìyàwó nù kó gbogbo ẹ̀ kó gbogbo ẹ̀ síwájú àwọn àfa sàdá àkídà kìí ń gangan nìkan yọ. ẹ bá mi gbọ́ lọ́n tóbi ṣe rí àwọn àṣìṣe kan tá a máa ń ṣe irú owó yìí a gbọ́dọ̀ dákun fúnra ẹjọ́ ètò yẹn ẹbí lónìí Nurudeen ó yàgbà lọ́mi káwo bí fàtẹ́ ó ti ṣe ẹ dákun ẹ bá súnmọ́ yìí torí mo gbọ́ pé Kwara ni mi ò tí mọ̀ wá fún ìyàwó ẹ káwo bí ó ti gbà ẹ bá mi gbọ́ lọ́n tó bí ẹ bá mi gbé tóbi dáadáa ẹ má lọ bí kankan o. Allahu akbar kibira. Ọmọ tọkọ mọ̀mọ́ ẹ̀kú sẹ́. Iṣẹ́ yìí lọ. Ọlọ́run ní fi dààmú yín. Bàbá àlùmọ́ ẹ bá mi ṣe wútúbà lórí ẹ̀. wọ́n á wá fúnra wọn ní. ṣé owó ẹni òtún àmú yìí ni. àwọn nǹkan olówó òkè Al-Qur'ani ni ah, jama ọjọ́ ti lọ ni wàláì a ti lọ bì kárí tari tọ́lámpù tọ́lámpù ti ní wọ́n ní kùránì ni wọ́n ní wọ́n ní kùránì ni lọ́nà bí wọ́n ṣe já báyìí nǹkan mìíràn gbé accept to be lie bá a ṣe rí báyìí pé nǹkan mi ni ọ̀yá ọmọ ẹja lọ àpò mbẹ̀ ṣùgbọ́n àwa rí wípé ilé ta wá ò lè rí bẹ́ẹ̀ àmì èèyàn ò ṣe é jẹ́rìí o èèyàn ò ṣe é jẹ́rìí o ẹ bá mi gbọ́dọ̀ tóbi tí nǹkan bá ṣẹlẹ̀ kò sí tá a fi dájọ́ tó jà lùkúrá nìlọ jama bí nàìjíríà ṣe rí lẹ́nìí ọlọ́ọ̀la àfẹ́ tẹ̀lé mọ́ wọ́n mọ̀ ní àràdà àǹdìkìrí fa iná láwùjọ mọ ìṣe àtàdá kò sẹ́ni tó lè ṣí àfọlọ́hún ilé tí a bá fẹ́ kó tó ẹ má gbé alukurani sẹ́yìn alukurani ni àmọ́ kò tí ò tẹ̀lé alukurani séyàwó ẹ fẹ́ tẹ̀lé ẹ jọ mo fọlọ́ǹbẹ̀ yìí alukurani lẹ fúnra yín yìí ọ̀rọ̀ ọlọ́ọ̀ni o ẹ tẹ̀lé o gbàgbé fàjìyà. sẹ́ni gbogbo nǹkan yòókù gbogbo nǹkan yòókù wọ́n mọ̀ ṣètò lórí ẹ̀ ó dàbí pé ìtẹ́ni kí náà fi ṣe ta ló bí yín ajapatia kí náà fi ṣe torí jama ayé ti di nǹkan mi àti ríyàwó tí ò kírun tó jẹ́ pé tọkọ ẹ bá jáde tó bá di pé ó ti mọ̀ pé ọkọ yóò ní ju ten minutes lọ tí yóò wá lọ rere àwa jùlẹ̀ tí yẹn bá ní à ọlọ́run ní ṣe fásitì àti ẹ̀ ìyàwó sọ ti kírun àná ọlọ́run ni ò tí ì jẹun kàtẹ́. ọlọ́run ni ò tí ẹ̀ jẹun gbé tẹ́lẹ̀. ìtẹ́ ń bẹ̀ o. ó tán rẹ̀ àbó tán náà. àti gbogbo a kí lẹ́lẹ́ ìgbòrò. Allahu akbar mo ní ìdìbò já ẹ̀ẹ́dìbò ti rí mi tẹ́ bá wo ayé lẹ́nìí ọ̀pọ̀lọpọ̀ tí kálukú fi ń ṣe rẹ̀ ló pọ̀ jù èékánná attachment oríṣiríṣi èwo ló wá dàbí yìí tí fati àlò yìí alibarika náà ọlọ́run ní jókòó àti gbogbo nǹkan yòókù tí àgé tẹ̀sùbà gbogbo ẹ̀ ètò ọmọ lọ lórí ẹ̀ torí táìmù mi eléyìí náà nínú súnà náà Muhammad fatia ọlọ́run ní jókòó jíkó bá kó ẹrù ẹ sílẹ̀ ọ̀ya. ọ̀dà obìnrin tán ṣe yìí islam ló ní gbogbo ẹni tó bá tó bá jowó ẹ wọ́n jowó ẹ ní ó gbúrò ẹ ní wọ́n jí mú ni fati afẹgbò ká ẹlòmí ò ní fún mọ́ o tàbí ní ohun tiẹ̀ ẹlòmí ò ní fún mọ́ o eléyìí tó fẹ́ gbà yìí kò láàrin lòmí ọmọ máa jọ kí ni ẹ máa jù sí ẹ ṣe tó jẹ lókì nìyẹn máa tẹjọ máa jù sí ẹ Ọlọ́run ní ṣe ìyàwó bẹ́ẹ̀ gbogbo ajẹ́ ká mọ wo tí ó yá bá ń gbé ọwọ́ fọ́kọ ẹ. ẹ jẹ́ àsọ pé bisimilayi allahu akbar ọlọmọ sàfihàn alibarika sí i kìsì ẹ lọ́wọ́ yahoo ẹ àgbà ṣe ṣe bá ẹ ẹ padà tóbi nígbà tí ṣe ń tójú bẹ́ẹ̀ lọ àwọn òsínbẹ̀ tá ló fẹ́ mọ dẹ́mọ́sí bẹ́ẹ̀ wá tíyà bóyá bá mi gbà àmọ́ wo àfàtẹ eléyìí já sí bí mo ṣe ń wo sẹ́rí nǹkan Allahu Akbar sáà kọ́kọ́ fi sí iná bóbá yáwó mọ̀ já yìí hùn bisimilahi Allahu Akbar fatia. má fọ láàánú mi o. alamasa fi àlùbáríkà sí i. ọ̀ya di ọwọ́ ìyàwó ẹ̀ mú bá ń gbé kínní ní kalẹ̀ àgbà àwọn ọmọ yìí ti perfect o ṣe wọn kò tí ẹ ṣe dé ọmọ ẹ̀yìn wọn ṣe dá wọn ti ṣe tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́mọ sàfihàn àlùbáríkà sí i. kẹta mi dama. اتقوا ربكم الذي جعل لكم واحده وألق منها زوجها من عمر رزقها كثيرا والنزاع واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم اهدنا صراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين آمين àmìnà àmìnà àmìnà àmìnà ya Allah lápàdé kọ gbogbo wa gbogbo àwọn tá a bá mọ suratul Fatiha ká na ìka àtayá sí wọn lápàdé kọ wa ká ka ẹyọ kan kéèyàn máa jẹ alárùbáríkà ọlọ́run kó fún alùbáríkà sáà. Al-Fatiha alùbáríkà alihamudu lillahi rabbil alamina. owó pọ́lítìkì mi lẹ fún wa owó kankan mẹ́lẹ́ yẹlẹ yìí owó àgbàǹkà tó mẹ́mẹ́ owó ìyàgbọ́ owó yẹlẹ yìí. tó bóyá owó àgbàǹkà látọ̀dọ̀ kọ̀yàwó bóyá bóyá àwọn òdùn ayé ò lè dùn fún náà. yàrá ẹlòmíì máa sọ pé àfa àbẹ́nu yìí ti dùn tó ìmọ̀ ń gbọ́ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ àtẹ àwọn àfa yẹn yàn mí jẹ́ ni. jọ abọ́gbé ọlọ́run ṣe é lórí ire. ọtí sórí ire náà lọ ọlọ́run jọ ṣe délẹ̀. ìyàwó ìyàwó dìde ìyàwó mi. ojú kú òtòsí wọ́n ti rìn jìnnà nẹ́tíwọ́ọ̀kì yẹn ti kó fà àwọn àfáà wa ti ṣe wáàsí nílé yín lẹ́ẹ̀kan kò jẹ́ kí n sọ kí nìkan fún ẹ o ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó bá kúrò nílé ọkọ tó bá jẹ̀bi ọkọ ó dàbí ẹni tó kúrò nínú oòrùn tó sá wọnú náà ni. torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin náà ẹ̀ ń sábà mọ̀ọ́re ọkọ mi ò dáa kò fowó lẹ̀ fún mi èyí tó ti kúrò nílé ọkọ tí wọ́n bá ṣọ̀rẹ́ òun dàbí mo ṣe dàbí ó sọ wẹ́dà. òdodo ọ̀rọ̀ ṣó ń gbọ́. ọ̀rọ̀ àkọ́mọ́ fún ní nǹkan kan. wọ́n balẹ̀ rẹ̀ jẹ́ kódà ilé ètò burú ẹni ó balẹ̀ jẹ́ náà ó tún máa yọ wá nínú bẹ́ẹ̀. aláwọ̀ àkùrọ̀ yóò máa yẹ bẹ̀ wò. ọdẹ ọ̀rẹ́ mi gbádùn rẹ̀ fi ọkọ ẹ lọ́kàn balẹ̀ gbọ pa ni wàláhì tí ìfẹ́ bá wà láàrin ọkọ àti ìyàwó tínúlé bá ń dùn ọmọ gan ò ní ṣàìsàn níbi tí mo ń lọ nìyẹn gbogbo owó tí ẹ lè ná fàáfàá àwọn oníkìní ó gbà á owó tí bàbá wèrè ò lè ná tó fi jẹ nínú ilé yóò fa gidi dàálẹ̀ túláàsì dókítà ó gbà lọ́wọ́ rẹ̀ túláàsì ẹ gbọ́tà ní Muhammad sọ́dọ̀ ó níyàwó tó bímọ fún yín ẹ dùn nínú ẹ fún lóúnjẹ ẹdùn ẹlòmíín ń dùn ìyàwó nínú ìdùnnú tọrọ pọ̀ ń fi dùn ìyàwó àìsí òtán nulẹ̀ ẹ̀wà òtán nulẹ̀ ọbẹ̀ àmọ́ ọ̀rọ̀ àgbákò ń bẹ lẹ́nu ẹ̀. ìyẹn wá ń jẹ wá ń ga lọ́rùn ṣé àgbẹ̀ yẹn máa jẹ kó máa dẹ́ ni ìyẹn wá ń jẹ wá ń. ó ń wá sí ronú kan kẹ́yìn ó gbọ́ pé mọ́sìnì oko ẹ̀dún mọ́tò ọkọ̀ ẹ̀dún ta kí pupa rẹ̀ ó sì ráìsì sókè sáyé dáadáa nìyẹn. bàbá ọmọ bàbá ọmọ èmi àti ìyá ọmọ òní ọmọ làwọn náà àtọmọ tọ́bì ọlọ́run jẹun lálùbáríkà. ṣe rí ayé ti chẹ́ǹgì o nígbà kan táwa bá gbọ́ ọ̀nù dádì wa ẹni tí ó sásábẹ́ bẹ́ẹ̀ di bàbá tó bá rí bẹ́ẹ̀ ní ìsìn wéré ni o wèrè bàbá ni kí bàbá ó mọ kan géètì káwọn ọmọ ti dààmú ta ni bàbá wèrè. ẹgbẹ́ ọmọ yín dání. tí dádì mi bá kú níwọ̀n bá lọ bó sunkún mọ́. nítorí náà ẹjọ́ nítorí ọgbọ́n ayé ìrọ̀rùn lọ́lọ́run jẹ gbé ayé ìrọ̀rùn lọ́lọ́run jẹ gbé bítọ̀dọ̀ yín ti jẹ́ nìyẹn. jama ẹ rí i pé àwọn àbá yàn sí yín lẹ́ẹ̀kan ìyàwó wà mí báyìí súnmọ́ bí. kí ni àwọn àbá lọ́wọ́ kẹ́ mọ́rin wọn sọ lẹ́nu ìgbẹ́ nígbó lọ́wọ́ rí ajẹ́ àsìkò nípa bẹ̀yẹ. jama wàláhì bí gbogbo èèyàn bá máa yẹ òtítọ́ sẹ́yìn obìnrin èmi máa jẹ ẹ́ rìn. jama afa ajo o ti tó o ti tó oh. eléyìí tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ ṣe ti yàwó ìyá ọmọ jama kò rọrùn yẹ ṣe gbogbo ẹni tó bímọ báyìí ló lè máa ṣe bí ìyá yìí ti ṣe yìí ẹlòmíì ò bímọ kó tó gbọ́ orúkọ ọmọ yẹn yóò níye oṣù tí ó jẹ́ because bó ṣe bímọ tá ló náà ti rìn jìnnà láyé yìí náà ni èèyàn ń bímọ wọ́n tún pè kálá àbísínwín that means pé yóò lose memory àwọn èèyàn náà ní í ṣe ọlọ́run tí ò fi sá wa àmọ̀dúpẹ́ lòdùdí bọ́bí báyìí kí lọ́ọ́ fi dúpẹ́ fún ìyàwó ẹ èmi náà sọpọ́tì ẹ ni, èmi ò gbowó lọ́wọ́ ẹ. lọ́wọ́ tó ṣe pè ní. lọ́wọ́ tó so pè mí pé ìyàwó ló ní ilé ìlú. mo ń bọ̀ mo ń bọ̀ dé ṣàlàyé ẹ̀ fún ẹ dáadáa. sọ́rí obìnrin eh. èyí mọ tí ó kàn lára ẹ̀ kó tó kọlù. wọ́n ti rìn dé dajì ọ̀nà tán wájú oníṣe lọ èyí ah, oníṣe padà. yóò wá kú mi ò sì mọ̀ pé bẹ́ẹ̀ ló máa rí irú wọn náà máa fáìn ọlọ́run tí ò di ọkàn lu rú ẹ̀ kí lọ́ọ́ fi dúpẹ́ ẹ bá mi gbọ́ lọ tóbi. aláwọ̀ àgbà. ẹ jẹ́ tóbi dáadáa. aláwọ̀ àgbà. ìwọ ni pé tó bá ṣe mistake máa sọ wípé irú ọmọ wo nìwọ bàbá ẹ nífẹ̀ẹ́ obìnrin bàbá ẹ dẹ̀ kí ẹ̀ fóbìnrin ó ní five thousand naira. aláwọ̀ àgbà. ẹ máa ṣe transfer yẹn. yóò ṣe ah, ẹ ṣe ah, o. no no kì í parọ́ mu mọ́ ṣé kó wọlé kí n jẹ́ ẹ̀jẹ̀ gàrí ẹ̀jẹ̀ gàrí orí àtìríra ti pé ìyẹn máa ń jẹ́ ìyẹn máa ń jẹ́ ẹ̀jẹ̀ gàrí ọmọ ọmọ ló káwọn apá yẹn mọ̀ ní. ìyá ọmọ ló ní ẹ̀jẹ̀ gàrí. ìyá ọmọ ló ní. ọlọ́run sì ní ta bàbá ẹ má dá sí wa o. Ah, bàbá bàbá ẹ̀yin lẹ bí wa àti lòdì tó pọ̀ ọkọ máa náà máa ṣe ìyàwó máa sọ fún afá ṣe ó sọ fún yíníṣẹ́ ojú yín lọ́jà ẹgbẹ́ máa ṣe ìpadà rí kankan mọ́ ìpadà gbé mímọ́ ra ẹ ṣe kàrí. ọlọ́wọ́ á fi àlùbáríkà àbáwọ̀ ọ̀sẹ̀ mi abanulu di abanulu di lórí èlò sá lórí lórí five thousand yẹn ìdílé fi lè. Two thousand ẹ má jọ sáwà fún alẹ́ ṣé fún ẹgbẹ́ àwa là ń gbà fúnra wa ẹ nígbà láti bá kankan àwọn kan bẹ́ẹ̀ bẹ̀yẹ tó ń bọ̀ pé àwa àfa yẹ alẹ́ sì gbà á sì pẹ́ ń bọ̀ ìyá ọkọ ṣe rí láàrin ìyá ọkọ àti bàbá ọkọ àti bàbá ọkọ ó gbọ́dọ̀ pé ten thousand bàbá nurudin kìtì yóò máa jẹ́ three thousand kìtì ìyá nurudin yóò máa jẹ́ two thousand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 787807 for your event coverage. Thanks.